ọkùnrin mọ̀ ó mọ̀ nípa àpọ́n dáadáa <laughs> kò ní jẹ́ náà nígbà tí ẹ̀ bá kírun lẹ́yìn rẹ̀ tí ẹ̀ sì ẹ̀ jóná ọjọ́ mi ìtọ́ bá fẹ́ kírun yóò dárò pé sáàfà lọ́ fẹ́ lìdí wa ẹ gbọ́ ẹ jẹ́ kí n yanjú ráìsì mi náà. wàláì Islam ẹ̀sìn àlàáfíà ni o ẹ̀sìn àlàáfíà ni a gbà pé oore ni kó há kùránù oore ni kódà wà tá àríyá ọmọ ń dùn apá àti ìríyá ṣùgbọ́n àwọn tó ti wá ha yìí mú wa sọ̀rọ̀ ẹ̀dì fìtínà torí inú àdìsí mi ohun táwọn ẹbí tún pe ẹni tó bá ń fi kùránì dààmú jamaa lórí irun ó ní fatanu fatanu ṣé ẹgbẹ́ tó ń pè fatanu látara fìtínà onífìtínà ẹ̀dá. onífòòró ẹ̀dá sírípòkọ yẹn lágbára pọ̀ ẹ́ wájú ló há sórí wọ́n tún wá pè ọ́ ní o pé báwa bá pè ọ̀bẹ nísìnyí ni wọ́n pariwo ni pé ìlara là ń ṣe o torí pé àríkùrà níhà lára lára àdébìnà gan ló pè ọ́ ní kí ni fàtánù aládàáwò tó ń túmọ̀ sí pé the common interest ànábì fẹ́ ká máa pursue rẹ̀ common interest of umma o ni pé mọ̀ ní wọ́n la personal something ní pé ó há Quran ọ̀há fún jàmá tí híhá Quran bá ti jẹ́ personal ìrún tó bá personal náà ni kò lò fún tó ti fẹ́ kírun irun jamaa ṣókí ṣókí mọ́wàá tó wá sì gbọ́ lórí ṣókí hùn ìmáàmù ní ọ okó èrò sẹ́yìn rùkú tán káwọn èèyàn ọbọ̀ ń rùkú má sáré kò ń rùkú tó ti gbọ́ mọ́kàsọ lọ́wọ́ mọ́kàsọ ró bíi ẹ̀ẹ́sìn tó fẹ́ táwọ̀ ọ̀jà lérí. kàṣọ̀rọ̀ náà rùkú kọ balance káwọn èèyàn rẹ ó bá ń bẹ̀ nàró kọ balance káwọn èèyàn rẹ ó bá ń bẹ̀ forí kalẹ̀ kọ balance káwọn èèyàn rẹ ó bá ń bẹ̀ wọ́n sì ní kí ni mínímọ̀mù tá à ń retí ní rùkú àti ní sùjúdù níbi tẹ̀síhàt wọ́n ní mẹ́ta ni fún ìmáàmù tí èrò ẹ̀yìn bá ti rí ẹyọ kan ṣe yanjú ó ti wà ókè. Okay tọba ti rí nígbà tí ìmọ̀ bá fi rùkú tó ń ṣe subhana bẹ́ẹ̀ làzim mẹ́ta ìwọ láǹfààní àti bá ń bẹ̀ ó kéré parí ó rẹ̀ yọkan ṣe ń bẹ̀ ó ti parí ó ti parí káwá dúró rẹ́gẹ́dẹ́ ká dúró rẹ́gẹ́dẹ́ gbogbo ìdúró rẹ́gẹ́dẹ́ ànábì sallallahu alaihi wasallam taari lákọọ́lẹ̀ ìrun náfìlà ni ìrun náfìlà ni. ó sì tún máa ń gbé sáfà wọn jẹ̀mọ́ wọ́n máa ń gbé sá fún wọn ni torí pé àníṣe ìpìlẹ̀ ni pé o ò gbọ́dọ̀ nìyàn lára pẹ̀lú rùn ìpìlẹ̀ nìyẹn ohun tọ́lọ́hún ó gbà tó o bá ti kí tó bá ti ké náà tì ná ó ṣe di wàhálà bákọ́ra ọmọ náà ń pè bákọ́ra ni màálù gangan fún ara rẹ̀ tí ò tóbi ni torí náà aláwọ̀ fi wá sí kòǹgẹ́ dáadáa o ẹ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn jàmáà wa gbogbo àwa tá a jẹ́ ìmáàmù tó bá fẹ́ máa demonstrate rìwáyàtì rẹ tó bá ń dàrùn rẹ kí máa yanjú rìwáyàtì rẹ ó ti gbọ́ but lórí ìrun ṣe níwọ̀nba ìwáyà tó fẹ́ lò ṣe níwọ̀nba so that o ní di fatanu ṣe wá rí àwọn èèyàn kan wọ́n jẹ́ alásìlù àdìsí wọ́n á máa lo kẹ́límà mùnàfírùn kẹ́límà mùnàfírùn tó wà nù àdìsí pé ìnákun mùnàfírùn àwọn èèyàn tí ò ní kan ṣe ń gbà míì wọ́n á máa lo gbólóhùn yẹn wípé ẹ̀yin èèyàn ẹ̀ èèyàn kó ń di ẹ̀sìn ẹ̀ wọn kó ń di ẹ̀sìn kí ni ẹ fi lé wọn kó ń di ẹ̀sìn àníkẹ́ ẹ̀ súnà ọba ń sọ pé ìnákún mùnàfìrún ṣé ń gbàtà nàbí ó lo mùnàfìrún ṣé bí tó ti lónú. a ní kéèyàn ó lo súnà ànábì kó fi jọ́sìn ọba ní ẹtì mẹ́sìn lójú ẹ̀yìn náà lànàbì ń bá wínú àdíìsì rẹ̀ tó sọ pé yá ayú ànáṣù ìnákún mùnàfìrún ṣé ń tó bí àdíìsì nu ṣé bí ẹni tó ń kírun tó ń dá iná ẹ̀pà náà ẹ̀pà omi. ẹ tàn án. ṣé nǹkan tí ó bí gbólò yẹn nìyẹn ṣé bí nítorí ẹni tó ń kírun tó ń pẹ́ jù lórí ìrun ọ̀ràn yẹn fáwọn jẹ̀mọ́ à ló mú kànáà ìlú sọ pé ìnákùn mọ̀nà fèrú nà dájúdájú ẹ̀ ń lé àwọn èèyàn sẹ́yìn ẹ̀ ń lé àwọn èèyàn sẹ́yìn kì í ṣe ni tí ń pe ayé lọ síbi kẹ́ ẹ ṣe súnà ànábì tẹ́wàá gbà yẹn sódì wípé sẹ́ẹ̀mọ̀ pé kéèyàn máa gé sòkòtò sẹ́ẹ̀mọ̀ pé ẹ̀mú kéèsì yìí kó mọ ọrùn sáwọn èèyàn ni nà ó nígbà tẹ́ bá wá ń gé sòkòtò yín tẹ́ ń gé sòkòtò ẹni sòkòtò tó bá kọjá ẹni yọ̀ǹtọ̀ wọn wọ̀ ná ìwọ náà wọnú pẹ̀ bó ti dàgbàlagbà ọmọ kékeré ni ó bó ti dàrú àgbàlagbà tí irun wa tágbọ̀n bá kún ọ̀daràn ọ̀daràn ẹ wo bó ṣe ń dolóòrò ọkọ̀dọ̀ ṣètùmọ̀ tẹ̀m̀fìrù nìyẹn ṣètùmọ̀ pé yàn léyàn kó ń dé sí nìyẹn ẹyẹ máa gbé ọ̀rọ̀ kún bí tẹ́ bá gbọ́rọ̀ kànáà ọ́ ìṣesí àwọn Yẹ̀wúdí nìyẹn ìṣesí àwọn Yẹ̀wúdí ni ẹ wo bí tọ́rọ̀ ti jẹyọ innakum munafirun dájúdájú ẹ̀ ń léèyàn kó nu ẹ̀sìn ibo ló ti jẹyọ ó jẹyọ nínú ìṣẹ̀lẹ̀ oníkùránì tó ń ké kùránì lórí ìrun tí òòrò ti irú ẹ̀yìn kìí ṣe tó dánú gbọ̀n sí ló bí gbọ́nà òmùnáfírù kìí ṣe tí sòkòtò rẹ̀ ọba lẹ̀ òun ló bí mùnáfírù kìí ṣe ẹni tó wáṣọ ẹ̀há ló bí mùnáfírù ẹ má máa gbé tíyẹn tíyẹn bá ti tíyẹn bá fẹ́ wọ náà èèyàn á máa gbé ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ògìṣẹ́ rẹ̀ yóò àgbé kúrò ní ṣánẹ́ẹ̀lì ẹ̀ yóò àgbé sí ṣánẹ́ẹ̀lì mi iná lọ fẹ́ wọ̀ tó bá ti ń lo pé ẹni tí ń dànù gbọ̀n sí òun pè ní mùnáfírù ẹni tí sòkòtò rọ̀ balẹ̀ òun pè mùnáfírù ẹni tó dẹ̀ lẹ́hà òun pè mùnáfírù iná lọ fẹ́ wọ̀ ẹni tí ń kọ bídíà òun pè ní mùnáfírù àní ẹ̀ mọ́ kọrin mọ́ àní ẹ̀ mọ́ sí gálàbì mọ́ ní ẹ̀léyàn kò ní ẹ̀sìn ni. a ní ẹ mẹ́sì alásàlá tù bú tẹ̀ ń bá káàkiri mọ́ tẹ́ mọ́ dáwàkà tẹ́ mọ́ sàdúrà bú àdá nákàlí gàgà a ní ẹ mẹ́sì mọ́ ẹni ẹni ọ̀wá sọ pé àlẹ́bí gan ó kìlọ̀ fún wa pé àyíwá náà sùn ìnákùn múnà fèrò ó ṣe kàbẹ̀rẹ̀ rẹ̀ kọ́ kàparí rẹ̀. so kẹ́límọ̀ múnáfírù kò jẹ́ yọ fún onírúgbà kò jẹyọ fóníṣòkòtò ẹni tó jẹyọ lórí rẹ̀ òun náà ni kẹ́ ẹ lò fún òun náà ni ẹni tí ọha koran sórí tó wá ń lo súrà tó gùn tó gùn láti fi kírun jẹ̀mọ́ à yóò máa lé àwọn èèyàn sàsẹ́yìn kò ní jẹ́ kí wọ́n fẹ́ kírun jẹ̀mọ́ à pẹ̀lú rẹ̀ torí pé wọ́n wò pé táwọn bá ti jọ́ ìrun àwọn ọ̀pẹ̀ àwọn ọ̀pẹ̀ lórí ìrun àwọn sì ní táwọn ń ṣe lọ́wọ́ káwọn tó wá sí mọ́sálásí ó ṣe wá dógun ọ̀rọ̀ irùngbọ̀n ó ṣe dógun ọ̀rọ̀ ṣòkòtò tí ò balẹ̀ ìyẹn kọ́ ni tẹ̀m̀fìrù o ìyẹn kọ́ ni tẹ̀m̀fìrù Allah ó fi wá sí kòǹgẹ́ rẹ̀ ẹ jẹ́ ká dúró ń bẹ̀ yẹn sífàtú nàbí yìí ni ọ̀rọ̀ kan. di ọjọ́ mẹ́jọ insha allah. súra tulẹ̀ ààlà àkọ́kọ́ náà gbogbo súra tó wà nínú júùsì àmà kò sí kankan bẹ́ẹ̀ tẹ́ ń pè ní súra tó gùn jù gbọ́tíyé kò sí kankan bẹ́ẹ̀ tí wọ́n pè ní súra tó gùn jù àwọn kan bẹ̀ a máa fi kírun ṣubú yìí ìrun magiribi àbí ìrun ìṣáì àwọn kan bẹ̀ a máa fi kírun ojúṣẹ́ náà pé ojúṣẹ́ ni irun lúrì àti asiri àwọn tó kó sọ páàtì tó kó sọ pákó lẹ́nu káwọn wá kírun tọ́wọ́ lọ rèé ké wá sàmọ́ ìdátìlì burújì lákà alákọ̀ọ́kọ́ <laughs> tó ń ké sẹ́bí ìdákẹ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n á padà máa sọ ọ pé. ìmáàmù eléyìí ọ̀dà rẹ̀ pé fẹ́ máa di wa lọ́wọ́ nígbà tí iná àtẹ iná ń bẹ tí àlẹ́ àkùmù ń bẹ tí táwọn àlẹ́kọ́ríyà wàlẹ̀ àdìyàtì sọ́túnlẹ̀ àdìyàtì ó ń bẹ ẹ jẹ́ ká máa kọ̀nsí ká wà considerate ká wà báyínà wà báyínà ló ti yé but gbogbo súrà tó wà nínú jùsù àmà. kò sí kankan bẹ̀ tí wọ́n káǹtì gẹ́gẹ́ bí súrà tó gùn sóyè ẹ jẹ́ ká dúró ń bẹ̀ yẹn. aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa náà ta ló ní béèrè. tí èèyàn bá lọ sí jímọ̀ ààyè ti wá tán nínú mọ́sìkì ṣé èèyàn lè lè dúró ní ìta tí òde já sí pé iwájú ìmáàmù ni èèyàn wà ìbéèrè last week náà béèrè o àmọ́ àlàǹfààní àti dáhùn rẹ̀ ìyẹn la kírun júmọ́ tí èèyàn bá lọ sí júmọ́ àyè ti wá tán nínú mosque ṣé èèyàn lè dúró ní ìta tí òde já sí pé tí ó dẹ̀ já sí pé iwájú ìmáàmù ni èèyàn wà. ok tí ó dẹ̀ èmi ọ̀mọ̀ alábàdà tó máa dẹ̀ ará èkó mọ̀mọ́ máa dẹ̀. ìbéèrè kejì tí èèyàn bá ń kí ní ẹ̀yìn ìmáàmù tí èèyàn kò wá gbọ́ nǹkan kan tí ìmáàmù ń kà títí ìmáàmù fi ṣe Allahu ṣé èèyàn máa dá tiẹ̀ kà. lọ́tọ̀ ni ok ní gbogbo ọ̀nà wọ́n ní ká ṣọ́ra fún kí èrò ẹ̀yìn ìmáàmù kó bọ́ sí iwájú ìmáàmù sọ ti gbọ́ illa fi masjidin wahidin àyàfi ní mọ́sálásí ẹyọ kan péré òun náà ni mọ́sálásí kíni o mọ́sálásí maka haramu maka tí wọ́n náà bá wo tí wọ́n bá ń gbé eh, irun wọn wá ó rí i pé wọ́n tò yípo ni ìmáàmù ò sì lè dó lórígun mẹ́rẹ̀ẹ̀rin ibìkan ni ó ti dúró àwọn jàmáà tó sì tò lẹ́yìn rẹ̀ wọ́n á tò yípo. ó rí i pé ìmọ̀mù góòdù báyìí ní sáìdì kaaba kan tí èrò ẹ̀yìn ó sì wà ní other side tí ó fèsì ẹ̀ àbí bẹ́ẹ̀ ni ìyẹn wá allowed níbẹ̀ yẹn torí pé àtòyípo ni àmọ́ gbogbo mọ́sálásí yòókù bẹ̀rẹ̀ lórí mọ́sálásí haramu mọ̀dínà ni ni. nírú ibẹ̀ yẹn dákun má fi ọ̀nà kankan dúró síwájú ìmáàmù rẹ o. àwọn àáfàá yapẹnu lórí iṣẹ́ onírun àbó onírun àwọn kan ló onírun àwọn kan sọ pé òní irun ṣùgbọ́n ẹnu òkò lórí pé òní irun ni báwo ló ṣe dúró sí iwájú ìmáàmù. níbi tí ó ti ń tù gbọ̀rọ̀gbọ̀rọ̀ dípò yẹn san gbogbo ọ̀nà láti wà lẹ́yìn ìmáàmù ni gbogbo ọ̀nà ni kò sán ṣe rí mọ́ṣáláṣí UMB ẹ jẹ́ kí n ṣe àpẹẹrẹ mọ́ṣáláṣí UMB ó gùdù láti fi ṣe àpẹẹrẹ ẹ̀yin tẹ́ bá kírun ní UMB rí ẹ rí wípé gbàgede àbí open place ọ bọ́ sọ́wọ́ wájú mọ́sálásí ọ bọ́ sọ́wọ́ ẹ̀yìn ọwọ́ ẹ̀yìn tó wá bọ́ sí yìí kò fẹ́ẹ̀ sí ààyè tó tó tó àwọn olùkírun lọ́wọ́ ẹ̀yìn yẹn àdìká sọ pé totality inú ọgbà UMB Universal Muslim Brotherhood Mosque Central Mosque tó wà ní ẹ̀yìn ọ̀dẹ́gà yìí ààyè tó wà ń ta yẹn kì í ṣòfò lásìkò òun júmọ́ àwa discover wípé ibi tí wọ́n fi ṣe inú mọ́ṣáláṣí àwọn èèyàn kan wọ́n máa ń dúró sí fàrándà àwájú ìta lẹ́yìn ìgbà tí ẹ̀yìn ìmáàmù ti kún tíbi tẹ́ tó fi ṣe họ́ọ̀lù tó ti kún àwọn èèyàn tí wọ́n máa ń dúró sí iwájú ìta nítorí fásiwà àwọn ulama tó sọ pé ìrun mọ́ṣáláṣí mẹ́kà nìkan nìyẹn ti lè dúnwájú ìmáàmù tí ó ti nírun. bọ́ ọ bá dúró síwájú ìmáàmù ní mọ́ṣáláṣí mi ò ní irun. iṣẹ́ wọn máa ń ṣe ní UMB ni pé mi ò mọ tó ń ṣe nísìnyí o but nígbà yẹn o ewu lẹgbẹ sókè ó ti lọ sọ́ọ̀bù tà ah mo ti débẹ̀ sí pẹ́nu ok ṣébi tá a ti kírun lẹ́gbẹ́ sókè ok ok as at the time tẹ́mi mọ bíbẹ̀ ṣe rí ohun tá a máa ń ṣe ni pé ìmọ̀ọ́mù ó ṣe kútúbà níbi tá a pè ní mọ́ṣáláṣí tábà tí a fẹ́ kírun wọ́n wà bọ́ síta wọ́n á síbi tòsí fẹ́ǹsì wọ́n dò síbi tòsí fẹ́ǹsì níwájú tí ó fi já sí pé ìwọ tó o bá tún lóun fẹ́ dúró síwájú ìmọ̀mù ń bẹ̀rù ojú títì lọ fẹ́ dúró sínú. sọ ti yé so nǹkan tí wọ́n ń sìngbà yẹn nìyẹn but ní ìsìn wọ́n tún ní ó ti wà develop ju àsìkò tẹ́lẹ̀ mẹ́rin lọ pé ìbínú mosque yẹn wọ́n ti gbé ní upstairs wọ́n ti gbé lókè. Okay so ẹ bá wàá gbé lókè mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ibi tí ìmọ̀mù wà náà ní ìwájú gbogbo ẹ̀yìn yòókù sẹ́rí àjà kejì ká níbi tí ìmọ̀mù wà rè gbogbo yín wá tò báyìí sẹ́rí flọ́ọ̀ kejì sáfù tó kẹ́yìn lẹ́yìn sáfù tó tẹ̀lé sáfù tó kẹ́yìn lẹ́yìn ní sáfù àkọ́kọ́ wájú bí àjà yìí ṣé tí mo sọ yé. So tí wọ́n bá kọ́ mọ́sásí ní àgà méjì àgà mẹ́ta àgà mẹ́rin àgà márùn-ún ibi tí ìmáàmù dúró sí yẹn ní sáfà àkọ́kọ́ wọ́n wá tò dẹ́yìn ìgbọ̀n another floor sáfù àkọ́kọ́ níwájú ó ní sáfù tó tẹ̀lé sáfù tó kẹ́yìn bí báyìí ìwọ tó dó ń bì lókè ní ọ̀gangan bí ìmáàmù wà ó sáfù wájú o sáfù ẹ̀yìn ló wà. sáfẹ̀yìn ló wa ìyẹn sì lẹ́tọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kẹjọ wà níbi same floor kọ́ wa bọ́ síwájú ìmáàmù kò dáa kò dáa rárá so ká má dùn síwájú ìmáàmù níbi tá a ti ń tò gbọ̀ọ̀rọ̀gbọ̀ọ̀rọ̀ o ok ṣé ẹ tún wá rí ibi tí a ti ń tò yípo kàábà náà mo tún fẹ́ pè tẹ́ bá lọ sí hajj àwọn kan kírun ní haram tí wọn kọ́ gúsí kàbá o tí ń tẹ̀mí rí plẹ́lẹ̀ báyìí ni o tí wọn kọ́ gúsí kàbá ṣé ẹni tẹ́ bá ti wọnú kàbá ah, ṣe mọ̀ pé ká pé kàbá ní báyìí wọ́n wá kọ́ building ó yí lẹ́yìn building yẹn ó tún wá ní faranda níta àwọn èèyàn kan dúró just anyhow láì ní sọ ibi tó yẹ kí wọ́n fèsì ń bẹ̀ tẹ́ bá ní kátó ráǹdì ẹ gbọ́dọ̀ sọ pé kẹ́ ẹ lè bá a lè dojúkọ ni tó ti bẹ́ẹ̀ àwọn tó wà ní ìta lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn a tún wá rí i pé wọn ò tiẹ̀ kọ́ gúsí kàbá mọ́ wọ́n sì gbé kàbá gùsẹ́gbẹ́ kan àwọn lárúbáwá yẹn wọ́n sì àtọ́ àmọ́ darí wọn pé ẹ tò báyìí ni ẹ mọ́ tò báyìí ẹ tò báyìí ni ẹ mọ́ tò báyìí májẹ̀múrun sí ni májẹ̀múrun ni so bí yẹn sì jẹ́nu. tá a bá ń kírun ọ̀ràn yàn lọ́wọ́ níbi tá a ti máa ń kí ó sókè ká gbàgbé microphone tó ké microphone kì í sára àrùn technology ni ó lè fail ó lè work ká wá minus microphone lórí ìrun wa àwa ń kírun ta sí kí ó sókè èrò wa pọ̀ lẹ́yìn ìmáàmù débi pé ó níbi tí ohun ìmáàmù ká mọ nínú sáfú àwọn yòókù tí ń bẹ lẹ́yìn wọn ò gbọ́ ohun ìmáàmù pẹ̀lú fatia pẹ̀lú súrà kí lógúnṣe wọn ogúnṣe yín ni pé tẹ́ ẹ̀ bá ti gbọ́ ohun ìmáàmù ẹ kà fatia yín o ẹni tí wọ́n ní kọ́ mọ́ kà fatia lẹ́yìn ìmáàmù ó gbọ́ fáṣà ìmáàmù ni o tó o bá ti sí níbi tó ti gbọ́ fáṣà ìmáàmù ó ṣe kí ni ó ka fáṣà rẹ̀ kò jù bá ń lọ. sáwọn sí rọrùn sí wọn rọ fatia ẹ máa gbọ́ àwọn tí ń rọrùn sẹ́sẹ́ wọn bá yín rọ fatia ẹ dáhùn. ọ̀rọ̀ fatia là ń sọ àníyàn tó lẹ́yìn ìmáàmù sẹ́ kò wá gbọ́ kéwkíké kò gbọ́ kéwkíké tí ìmáàmù ń ké. yóò gbọ́ Allahu akbaru bí yóò gbọ́ ti ìmáàmù yóò gbọ́ ti mubalik yóò gbọ́ tẹ̀sí bá rọrùn but Allahu akbaru ní ma bá ìmáàmù rọ ìbá ìmáàmù rọ fatia so ìwọ́n tó bá ti tò ní ibi tó ti ń ké ó jẹ́ẹ́jẹ́ ibi tó ti ń ké sókè tó o bá ti gbọ́ fatia ìmáàmù ibi tó o wà tó o sì wà lẹ́yìn ìmáàmù nínú mọ́ṣáláṣí ọ̀ọ́kè fatia tiẹ̀ náà nìyẹn o bọ̀sìwọ́ tó o tò lẹ́yìn ìmáàmù tó ń gbọ́ fátíà rẹ̀ ibẹ̀ níyapẹ̀ ẹnu wà sóòkè tí ẹ àbó òní ké tí ẹ tọba ti ń gbọ́ àwọn kan ní ọmọ wùlẹ̀ke àwọn kan ní olèke ṣùgbọ́n wọn ò yapẹ̀ ẹnu lórí ẹni tó wà lẹ́yìn ìmáàmù tí ò gbọ́ fátíà kò gbọ́ kìrọ́ à kò gbọ́ kí ó tì ìmáàmù ké kò gbọ́ yóò kí fátíà tiẹ̀ náà ni o. Naam. súra ságídà àti súra alẹ́ àtàkà súratul insan wọn ò sí mọ́ tiwal wọn ò sí mọ́ súra tó gùn a lè fi súratù tó wíhùn ságídà ọgbọ̀n àyà ni ọgbọ̀n àyà ni sọ́ọ̀fì wé ó fi wé àyà tó wọ one hundred so àwọn àyà tí wọn ò sì mọ gígùn tí wọn ò sì mọ kúkúrú tó wà níwọ̀ntúnwọ̀nsì so bí kò sì fi kírun júmọ́ bí kò fi kírun ìdì ọ̀wọ́ tí má lò fún nìyẹn wọ́n ti yé now ìbéèrè tó béèrè yìí bó ṣe ga sí pé ọ̀tọ̀ ni ohun tó béèrè ṣùgbọ́n mo tún fẹ́ fi àsìkò yìí fi pè wá sí ìrántí mo fẹ́ fi àsìkò yìí pè wá sí ìrántí lórí sóra tó dákọ̀ yìí sóra asagida nínú alukura'an sóra méjì péré ló jẹ́ ọgbọ̀n aya oríṣi súrà méjì péré ló jẹ́ ọgbọ̀n àyà súrà ságídà àti súrà alimolik. súrà méjèèjì yìí yálà méjèèjì yálà ọ̀kan nínú méjèèjì ká gbìyànjú ká rí i pé à ń ké e ní alaalẹ́ ká tó sùn.